والسماء كذلك يريهم الله عليهم كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بغافل وما هم بخارجين من النار الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته قل فلو بدور سوى المسلمين أترى عليكم كرات غرفان النبي صلى الله عليه وسلم أن ترى مرات ما جاك يقول

mọ́jẹ́ àṣìṣẹ́ láyé àti lẹ́rì kíyàmà èyí tá a fílẹ̀ tàbí gbágbọ́n lọ́wọ́ bá kọ́ sàbá ní ojú bá sí ìpẹ́ lọ áyà tí a ń túbọ̀ ó ní àfáàgbà ní láti bí wọ́sàhábì mọ́sàkọ́rì ọlọ́ni ẹ̀ sùjò tí àwọn olóhùn ọba rọ̀ bẹ́yìnà sàmá ìwàl ardi apákan ní tí kọ́ẹ̀kọ́ ibi tó lọ́nù kíbẹ̀ ọ̀ parí lẹ́ẹ̀kẹ́lẹ́ àwọn ọgbọ́n kan nílà tẹ̀síhìrù rẹ̀ ní wípé wà sàhábìlì musakhir bayna samai wal ard ṣe bá wà láàárọ̀ ẹ̀ sùjó sùjú sẹ́mà á ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ sí olódó nínú Ìbàdàn mọ́ sì jọ́jì lọ́rọ̀ sí àmì mọ́sálásí mọ́ dé jọ́jì ọlọ́rọ̀ mọ́sálásí lọ́rọ̀ níwòrò òjò mẹ́rẹ̀ ní àmà ṣe bí àwa la ọ̀wọ́ tí ó sì yí ṣe tí ó mọ̀ tàwa lẹ́nu inna fi dhalik ẹ̀dá sánmà ẹ̀dá alẹ̀ ọkọ̀ ojú omi omi tí mẹ́rọ ọ̀fásà ti sánmà tí mo fi mú àìmọye oríṣi àwọn gájáde àtàwọn àìmọye dáàbà tó kọ́kọ́ sórílẹ̀ gbogbo tí mo ń ṣe àtàfẹ́fẹ́ tí fẹ́jìtù mẹ́yìn àdìjẹ́bí ọ̀nà mẹ́yìn láàáyá àti nípa òmìnira kìdún gbogbo àwọn ilé jẹ́ àwọn àrísàmì ńláńlá aláwàdà níyàtìlá lórí pé ọ̀pọ̀ òṣùrọ̀nà wa aláwọ̀ òhìyàtì lórí pọ̀ náà ní ìtọ́sítọ́sí ọlọ́run wá fẹ́ kí àlàbárí àwọn òní ẹni láàkáì àwọn òní láàkáì Allah subhanahu wa ta'ala ní wa minan nas in bẹ́nu àwọn èèyàn man yattakhidhu min dunillahi andada yóò tó wá lórí ìtìlẹ́fẹ̀rọ àwọn àfá ní tafsir plural fún ní dù ní dù lọ́lọ́ kéèké apá kan ní ìntọ́lọ ń sọ wípé àwọn kan bẹ́nu àwọn èèyàn yóò tún lọ ọmọ àmáwọn ọlọ́run kéèké wọ́n ní túnmọ̀ tí bẹ́ẹ̀bẹ̀ náà ní gbogbo òṣàtíyànsíò fúra náà wọ́n fúra rẹ̀ gbére bí ọ̀fọ́ rẹ̀ gbẹ́ o náà ni ó fún ẹ ti gbẹ́gilére bí òfúlówó bí láyé àdáadáa yóò tún lọ rè máa ní màtìbúrù kan tí ó máa wá fà bọ́lọ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò máa kọ̀ dámà rẹ̀ lórí ọ̀rọ̀ náà ní kúkú bẹ́nu èèyàn tí ó tún lọ rí àfà kàláyò pé òṣìṣẹ́ ẹgbẹ̀rún lọ́rọ̀ lọ́rọ̀ tó kú àti ilé o àwọn ilé wọ́n nítorí o ẹkà síbẹ̀ hmm, àti pọ́ntọ̀ ní ìrùsáàtù ẹkà sọ pé ah, àṣàrábọ̀sọ̀tọ̀ mọ́nù nínú àwọn sọ̀hábà ara àti àtúbà tọ́rọlọ́n sọ́rọ̀ alfààdù wípé ìtàkàdù àbárọ̀ mọ̀rùbádàwò àrùbábà mi dúnilà àdáadà mi dúnilà àwọn táa fún tí àṣàjú yìí tó kó orí ibú bá ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé wọ́n ń pè kẹ́kẹ́ ẹni pastorage and nothing is called pastorage dájú ẹni jẹ́bẹ̀ nínú pastorage ìní àti ọkà lóòtù kí lá pè ní kànúùtù mọ́nsílà kan ní lọ́dọ̀ àwọn yẹ̀wùdí mọ́nsílà kan ní lọ́dọ̀ ìgbìyó ẹgbà ti débẹ̀ wọ́n gbà pọ̀lọ́ ní mẹ́sì ní tọ́ bá ti ṣe sẹ́mọ̀lẹ́ ti ní ó ṣe kò sí yàtọ̀ láàrín àtàwọn ìdẹ́ni tọ́ bá bí jùlọ Mr. President 10 billion dollars ọmọ ọ̀pọ̀ sí àpò ilé olúwa kílẹ̀ ò tó sùn olúwa lọ sọ bẹ́ẹ̀ ó sì ní ọ́fíìsì ó ní kí ni àyẹ̀fẹ́ náà ó ṣe àti rẹ̀ ní ẹ̀ lọ́wọ́ wàhálà ogunlélé ogunléta second term làwọ́ wájú kí la fẹ́ ṣe fún àyẹ̀fẹ́ náà àti ìfilé lọ́tọ́ bá lè ṣe bẹ́ẹ̀ olúwa lọ ilé ń bẹ láàrin wa tbc tó ti báyà rẹ̀ jẹ́ kọ́lá yóò wà ó fẹ́ láàrọ̀ ọgbọ́ ó sọ ìbò wa lórí ìjọ orí ọmọ agbàgbà rọ kí ni ẹ̀dù wí bẹ́ẹ̀ ni àsopọ̀ eléyìí àti òun ló ti wá ẹ sọ fún mi jálẹ̀ kí mà láàrin dáadáa ní bí kí lẹ́gbẹ̀ẹ́ dc pẹ̀lú kò sí náà wọ́lá nílé ìjọsìn náà kó sì máa di àsopọ̀ mẹ́má olúwa ló wí bẹ́ẹ̀ kọ́lóòtò rẹ̀ kọ́sọ̀kọ́ kó rí bẹ́ẹ̀ torí kàlóòtù tí ẹ pàpàdé ti dé mẹ́sílà lọ́dọ̀ ààyè kan ní ìtàkọ̀dù àbárọ̀ wọ́n máa wọn pàdé wọn wà àtàwọn wòlí wọn arúbára fi dúrìlà ìwọ́ tó ọba ní náà yálọ ọmọ kí ó ní ọkùn kí ó dàrẹ́ ìtọ́lú àfá àfá yìí ti wá lọ́lọ́run kí lọ́dọ̀ rẹ̀ yálà òórò pọ̀ ó ti á gbọ́ àfá ok òfin mi ọ̀fẹ́ rí ọmọ ìgbìsù lè mọ́ ó pàdé àwọn ẹni ọlọ́run kọ̀dẹ̀ sálámà bóò wọ́n ṣe dá omi ti bẹ́nà jẹ́ lẹ́yìn ọjọ́ márùn-ún àmọ́sọ̀ yóò sì dìdì bẹ́ẹ̀ yóò sì forí yóò sì lọ ṣe ìlànà tọ́lá pọ́lítọ̀ láàkì ẹ̀dà yóò sì búdàwò wọ́n máa nífẹ̀ẹ́ àwọn ọlọ́pẹ̀ẹ́ tí ẹ lọ rẹ̀ wíyìí kàhùnmìnà irúfẹ́ tí àwọn òmìnì ní sọ́nà tí ó nílà káyì tí ẹgbẹ́ pọ̀lọ́ ọba ló ní gbogbo alamari ti darí táà gbọdọ̀ tẹ̀lé ẹ̀dá kan níbi tí ó bà bí alẹ́dà lọ kápíráyè mẹ́tẹ̀lẹ́dà níbi tí ó bí alẹ́dà lọ bá wà ní àwọn òbí ọlọ́rìn tí ẹ bá pé ọ̀ bàbá àtìyà rẹ̀ ala an tushika bi shay'a wípé kọ wá wọ́lọ̀ bí ìbébè ọlọ́run ọba fàlátù kí ìgbúmà wọ̀kọ̀dọ́ ọ̀rọ̀ púpọ̀ àtàbílẹ̀ ìyà wà bí wọ́n dẹ̀rẹ̀ sára gbogbo dára tí ó rí ọmọ sí sí wọn kò dé ibi ogún ìlú ọlọ́run bàbá ẹ̀sìn pàdé àgbẹ̀kì lọ fárùgbà ó lè jìyà lórí ọ̀rọ̀ pẹ̀lú tó bá jẹ́ pé ìwọ lọ́lọ́dádìlọ́ lọ́wọ́ dì tí ẹ fi bọ́ sí pé owó oúnjẹ rẹ̀ dí àgbàtọ́bá tó fara mọ́ ìgbọ́lọ́wọ́ bó sì má lè tó tí ẹ fi dàbáwọn ṣùgbọ́n gbogbo dáadáa ló sì sí ẹ ọ jẹ̀bi wọn lọ́nà kọ́nà orí kọ́ lọ fara mọ́ ẹni wà ní ọlọ́wọ́ bó ṣùgbọ́n kápẹ́ wọn lọ sọ wọ́n dàbáwọn wọn lọ pé kí n tọrọ ìṣọ ọ̀rọ̀ tó clear ni. fọlá ti dín wa láì ká ọkà jílẹ̀ láàrin òun náà ni yéṣu rí wo wọ́n yẹ́ làkọ́lẹ̀ títí owó oṣù tí bá dábẹ́wà lọ́yọ̀ lórí márùn-ún àdáfàwà mọ́ rẹ̀ tó rùn tó bá ti dá ọfẹ́ òkú òkè o ọgbọ̀n ìlú ìkàrà orílẹ̀ ìfarífọ́ anábọ́n bá sẹ́ ìyẹ́ o mo ti lọ́gbọ̀rọ̀ jíyàn o lẹ́fẹ́ fàyọ́mẹ́ mọ́ mọ́ rẹ̀ náà ọdọ́ ayé náà àwòmọ̀jú lẹ́gbẹ̀ẹ́ ẹwù àgbàdo lóògùn bájí ó sì máa wọ̀ lóò àwòmọ̀jú lẹ́gbẹ̀ẹ́ ẹwù àgbàdo lóògùn bó só sì máa wọ̀ lóò àwòmọ̀jú lẹ́gbẹ̀ẹ́ wà fọ́lá o ẹ̀wọ̀n fọ́lá àtúfí ìhùnmà ọ̀gbọ̀n tẹ̀lé ọ̀hún wọ́n wọ́n bẹ́ sáyẹ̀ ìlú fi ṣàhìhádà ní ìtàbí Mas'ud wípé àbúlábàsílò ọba rẹ̀ tọ́ka wípé yá Rasulullah ayyu dhanbi a'zamu ẹsẹ̀ wo ló tóbi jù lọ́dọ̀ ọ̀nà láìpẹ́ tó fi lè máa gbéfẹ́ yẹn ṣáájú fi ọlọ́run tó ìtẹ̀ pọ́lọ̀ lọ́dọ̀ kò sí tó bí ọ̀nà lọ́dọ̀ wàlọ́yẹ̀ wá wóbi tí nǹkan sí ẹlòmí ìdí ìyàwó ẹlòmí ìlọ́lọ́ kékeré kí máa bẹ́ẹ̀ sí nígbàtí máa dàmójú ní kí máa gbàgbà ah! but an bá ń tọ́ yà fún àwọn ọdẹ yìí ya wọ́n kọ́ wà lẹ́bí náà ọdẹ yìí ya ah, ṣùgbọ́n olólùfẹ́ olólùfẹ́ ọmọ ìgbé láyé láyé gbogbo ọdún wà pọ̀ sí ìdí ẹ̀ nígbò tí ẹ̀dí àdọ̀rọ̀ gbogbo tí a ń kọ oró fún wá lẹ́sí ṣùgbọ́n ọ̀rọ̀ ìtìtàn lòmí tẹ́ ẹ bá lè rí ọmọ ìdí àdọ̀ kò sí wà láwọn wọ́n láti káàdì àti mẹ́mì rẹ̀ wọ́n lọ bẹ rẹ̀ ìyàwó ẹni tẹ́ ẹ bá lọ dẹ́dì Balkis tẹ́ bá lọ bàbá ó ṣíwó síbẹ̀síbẹ̀ látò kó jòlè tí wáyé ẹgbẹ̀ sínú yàrá yìí tí ò lè flush sí gbogbo àwọn ẹgbẹ́ ọmọ ló ti kàkàkì ẹbà yìí síbẹ̀ lókùtù wá kàkàkì yáàgẹ̀ tó sọ fẹ́ gbẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí ó sọ pé kí mọ́ lọ́mọdé mọ́ sí pípọ̀ ẹni mọ́ fi dìlítì ní máa ní sí bọ́yà rẹ̀ wà lẹ́ẹ̀lú ní ìbẹ̀lú gbà ìsáàlù sí wà wọ́n ok àdíjì tó wá lórí ẹ̀nà tó kà àdíjì ok wọ́n fẹ́ àgbélébù jẹ́mi ní ẹni mi máa gbé jẹ́mi but ẹ má bínú chief sí ẹjọ́ ẹjọ́ múlẹ̀ ni. no ìfẹ́ ni ìkọ́nà náà lọ́kọ́ tọ́mi lẹ́yìn nígbà tára dádì ọ̀yá gan tá ti tọ́jú ẹgbẹ́ oṣù mẹ́fà síbùn lọ sọ pé kí n sọ fún dókítà mi kọ́ bá mi gún lábẹ́lẹ́ kú àdẹ̀gún kí máa lẹ́sẹ̀ bí ẹ̀sẹ̀ máa ń pàbọ̀ báyẹn ẹ̀sẹ̀ àwọn ọba mẹ́ ká máa pèlè mẹ́ tó wọ́n tó sọ ti pẹ́ ti mọ́mí náà kí mo bẹ́ẹ̀ sí láyé ìlú ayé tá ẹjọ́ gbére lọ́wọ́ màdàmú ọmọ tó fọ́ lọ́pùra pé wà láì tí ìfùkọsọ̀ kẹsọ̀ kò tó bẹ́ẹ̀ ẹ̀wàdọ̀gbọ́n ni wọ́n rí kọ́dù ní wà lọ ah ibùtù jú mọ̀ pé rìkọ́dù ọ̀rọ̀ rẹ̀ ah ẹgbẹ́ pìlẹ̀ rẹ̀ fún mi jọ ẹgbẹ́ jùkọ́ mọ̀ pé rìkọ́dù ọ̀rọ̀ wà sẹ́fẹ́ pàtàkì jẹ́lẹ̀ màdàmú ìnà ìyàtọ̀ padà wà látòkò ó sọ fún chief kìí ẹ̀ẹ́dàn ló o ẹnu wọn padà ní o ní ọgbọ̀n orí kẹ́ẹ̀bọ́ kẹ́ẹ̀bọ́ lọ ní bẹ́ẹ̀dì ti gbọ́gbà yìí àwọn ènìyàn yàrá ìgbọ̀nà tó bí wọ́n bá ti kàrí sí fọ́kàn ní a fi á lọ tú ajá lẹ̀ sí ìyá ẹ̀hún tán ní ayé náà ni o wọ́n mi nà ní náà sí mọ̀ ìyẹ́ tẹ́ kí tóbi ìlú náà àjáde ẹlòmíì ọ̀gá tó kọ́ńsẹ̀lì ní dù rẹ̀ náà ọ̀bá ṣe dára láyé mi pọ̀ jáàdì mi wọ́n rán iṣẹ́ fún mi máìn mi ó fi lówó iṣẹ́ ọ̀gá ikọ̀ mi sẹ́tán wọ́n tún fún mi lówó iṣẹ́ wọ́n tún wá fún mi lọ́mọ wọn kí n fẹ́ lẹ́nà tí wọ́n ti náà ti tàmí àwọn ti tàmí ohun lọ́nà ṣáàbì wọ́n lẹ́sẹ̀ níbẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n bá wọ́n bá lágẹ́ bọ́ọ̀tí eléyìí ẹjọ́ lọ́gbọ̀n èrè please you start to serve, please, with full respect, serve a job with full respect. ní dùn tí ẹni ẹlòmíì sì mú àfá rẹ̀ ní dùn rẹ̀ nígbàtá àfá àfi pọmọ ẹkẹ́ tí kí ọ̀rọ̀ yàtọ̀ tó sì jẹ́ àmókò wájú ọlọ́pù wọ́n bú ànábì ó sì bú ẹ̀rìn fún ìkíní pọ̀lẹ̀ à ah, ó ní káàlẹ̀ kúrò náà yóò ẹ̀sẹ̀ ẹbá jọ lànà bìí ojú wá bú àfàrí olówó bú bẹ̀ ó because ànábì ànábì ògbó ayé ni afá àti ilé wọ́bìnà nurse man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah wọ́n máa bẹ́yìn mùmí ṣe nífi ọlọ́run ẹnífẹ́ rẹ̀ lẹ́fí bẹ̀rù rẹ̀ wọ́n mọ̀ wá bẹ̀rù kẹyẹ bẹ́ẹ̀ mùsùlùmí ṣe ń bẹ̀rù ọlọ́run in ta n sọ wẹ́rẹ́ in ṣẹlẹ̀ ń di ó sì lú wàlá ìṣẹ̀lẹ̀ tó sì lú inú ẹ̀bá sọ fún ìyẹ̀kọ́ lọ gbígbò rẹ̀ wà ó sì lọ gbé ọ̀dá rẹ̀ ó sì pòwọ́ pàdé àbúrò rẹ̀ ó sì pòwọ́ pàdé ọlọ́ni wàlẹ̀dínà àmàlù ṣùgbọ́n tí ẹ gbẹ̀gbẹ̀ lọ́wọ́ bàbọ́ aṣáájú rúbàlìlà ìfẹ́ tí wọ́n lọ́dọ̀ ìrìn ọlọ́run wà láàyè ohun ó ju ìfẹ́ táwọn kèfèrí tí ẹ ní sí nǹkan bí ìtì àbúrọ́lọ̀ lọ kí nìdí torí dọ́bù ìfẹ́ ni ahabbahumullahu fahabbu ọlọ́run nífẹ̀ẹ́ àwọn òmìnì ìfẹ́ kan àwọn náà tó wá nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ di méjì gbogbo nǹkan mí ìtẹ́ ẹfẹ́ lẹ́yìn ọlọ́run kò lè fẹ́ ibẹ̀ ìṣẹ́fẹ́ ọlọ́run wá ní ìrìn àtẹ́lẹ̀ wàlọ̀ yàrá lẹ́rí na zọ́lámù ìdí yàrá ní àdá ríwáyà wá lórí rẹ̀ ọ̀nà méjì ní kìrá àbáwà wàlọ̀ yàrá bìlíyà ó sì wà ní wàlọ̀ tààrọ̀ bìtà wàlọ̀ yàrá lẹ́rí na zọ́lámù ìdí yàrá ní àdá tẹ̀kìdírù wà ní wípé wàlọ̀ yàrá lẹ́rí na zọ́lámù hálàhùn حين يعذبون في النار يوم القيامة لو في الدنيا آآ ولو يرد ظلم إذا لعلموا أن القوة لله جميعا تقدير لي آه sọ́rọ̀ kèfèrí wọ́n tún wá ń sí rárá wọ́n tún fi ṣe yẹ̀yẹ̀ tẹ́bí ọlọ́run bá lè gbé fọ́tò bí i àdá ó sì rí fún wọn ní gbogbo ẹ̀kẹ́ àmà ní wọ́n ìgbà mọ́ wípé inú fòtò gànà wà tí wọ́n bá sì wúrú rẹ̀ ìyà tí ó jẹ wọ́n wọn ọ̀bà mọ́ ìpé gbogbo jẹ́ ń pè lágbára ọlọ́run tó lè lágbára ti fi yàjẹ́ yàjẹ̀rú ààyè inú ẹ̀kẹ́ yóò sí jọ sí ìfúró wa rẹ̀ sí wọ́n wá sí kàkàrẹ̀ bẹ̀tẹ̀ báyìí wọ́n báyìí machine tí ń gbẹ́ bọ́ọ̀lù tí wọ́n bá kan òkúta bẹ̀fẹ́ flush èwo lè tí a máa gbé wá tí wọ́n sì gbèrè compression ó wá tún ní iṣẹ́ kìkì ní ìsìn tí àpáta bá tó báyìí tí wọ́n ti ra gbénu rẹ̀ wọ́n wà sẹ́tì pé àpáta yìí ó a fẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí kó mú sáyẹ̀sì jáde ṣe rò pé ń bá rí irú pẹ̀ ah ẹ̀ tó lè ṣe irú nǹkan báyìí tó bí àgbàtà ìsáìsì alágbára ní o kọ́lọ̀ wá ní gbogbo ẹjọ́ wọ̀nà mo forí jìn ṣùgbọ́n jà kan tí mo sẹ́kù nílé wọ́n kàn sáàmà kí orí bọnú agbada fọ́kúta fọ́kúta yìí ọmọ ẹgbẹ́ ìsáìsì báyìí kó ní o tún mọ̀ sọ ní padà ìyà kan tó kù tí mo fẹ́ sẹ́kù fún ìlú èèyàn gbà pé alágbára náà bí òyìnbá wà ẹ̀dàpọ̀ kí wọ́n mú ẹ̀gẹ̀ owó múlẹ̀ lórí báyìí wọ́n wá kìbọnú machine kan kí machine ọwá lẹ́nu abẹ́rẹ́ kẹ́nu abẹ́rẹ́ wọ́n wá sẹ́fẹ̀ gbogbo ibi tí ìhòòrùn wà lára rẹ̀ kẹ́nu kọ́ máa tẹ̀ báyìí ọmọ wọlé kọ́mọ tẹ̀ kọ́mọ bóde kọ́mọ máa wọlé kọ́mọ tẹ̀ kọ́mọ bóde kọ́mọ só lè lò sẹ́jú kan tí èbu ẹkún kí máa sọ tó báyà ìtí sì bẹ́rẹ̀ lọ́jú bàlù wallahi tòótọ́ lọ́nà bá ṣe dúdú láàdáb jẹ́mọ́ ẹjọ́ ń kálukú bàtàrà bá fẹ́ padà bẹ́yẹn jẹ́ kankí nkan ní o abọ́sí nkankan pàṣásù ní o tó di wípé èèyàn wọ tọ́lẹ́tì àbáàdì nípò ti àwọn tí ń bẹ́nu gẹ̀ẹ́gẹ̀ẹ́ tẹ́lẹ̀ tó ti tàtán tó di wípé kò rí nkan tí ó fọ́mọ̀ ó sì tó fẹ́ fọ́ nkan ó gbé tí ó bá ránjú kó ogún gbò nǹkan kan jáde ah àwọn olóyìn ẹn ah ètò lèmi fẹ́ bí yóò kìí tó sọ mọ́ kò sí bí ó ṣe tó kò lé tó bí èyí tí ń bóde bí tí ń bóde o yóò ké yóò fún tóbi fọ́lọ̀ ọkùnrin àwọn yẹn sọ̀rọ̀ fún méjì nípa àwọn bọ́lá tí ọlọ́kùnrin sáà bẹ́lẹ́gbẹ̀rún ni à ń ṣẹlẹ̀ ń wọ̀n mà ó nígbà pẹ́ bá ń ṣe dé checking point kan lọ pa sọ ìwà ti sáré sílẹ̀ kọ̀ọ̀lọ́ ti bọ́lẹ̀ sáré wọn lófó lọ ó ní àwọn ọlọ́pàá ti yẹn jútọ́ pẹ̀lú dẹ́fà ọ̀nà ọkà nẹ́gá ọ masáró rẹ̀ tó bí tẹ́bẹ̀ ìlú dé nílà gbọ́bọ̀ ó dé dọ̀kọ̀ padà báyìí wọ́n ń jí wòrò òdùn pé sí wọ́n lè lọ àbọ́jọ fún ẹ̀kọ́kọ́ ọjà ilẹ̀ àìsọ́bí wa lọ́dọ́ tẹ̀lẹ̀ ara tu ẹni wá lóhùn ọmọ tí ṣe ṣùgbọ́n bí òun ṣe lajú láti káwọ̀ tó lókè tó gẹ̀ẹ́sì ẹ̀lẹ́kì fẹ́ẹ̀ bí ẹdẹ bá tí àkóso bò ó mélòó sí lè ètún sí ìyàtàn ètún sí ìyàtàn pátá o ẹwà wo kèésì àrùn súnmọ́ bẹ́ẹ̀ sọ akọ àrùn sún ọ̀tọ̀lẹ̀ntí ọ mọ̀ mọ́ òkè ìlódó ọ̀tọ̀lẹ̀ntí ọ fa ẹ̀gbẹ̀ bí ọ̀tọ̀lẹ̀ntí ọ wà mọ́ egbò ẹ̀yìn ohun nílé ooru lásán ìmẹ́lòmí ìsíwàwó jẹmáà táífọ́ọ̀dù tọ̀kàn fọwọ́ báyẹ̀ lọ́pọlọ ó sì lò wọ́n bẹ̀rẹ̀ látorí àjà táífọ́ọ̀dù ló mú ìlọ́ fàtẹ́ fi lọ sí bọ́glárì síbi tí ó ń kó àwọn oníbà táífọ́ọ̀dù sí ìsìnkú usage mẹ́ra wọn ma fọ̀pọ̀lẹ̀ tó náà ma fọwọ́ pọ̀pọ̀lọ mélòó wá ní gbèrè wàláhì tòótọ́ ọlọ́run bá jóbilẹ̀ tí fi yà jẹ́ yàn níyà tí ó kọjá àlàkáì ẹ ń bá wá ń di ẹ̀ àwọn àfáàní kọfẹ́ nú ẹ̀tọ́rọ̀ ẹ̀ pé ọlọ́run palẹ́kùn ah! torí mo gbà wípé àdúrà ìgbà mo a fẹ́ wò bọ́ yé pìlú orí bẹ̀ kí ọ̀ká sọ ọlọ́run pèsè tó sì jẹ̀máà tí ilẹ̀kùn ọkọ̀ gbòrò rọ́gbà gangan tó bá pàdé ọkọ̀ kò sí bẹ́mọ̀ ilẹ̀kùn ọkọ̀ gbòrò tí wọ́n bẹ́ mú yẹ̀fùdọ̀ yọ́ ọkọ̀ funfun gbẹ̀gbẹ̀fẹ́lẹ̀ ẹ̀fẹ́mílẹ̀ gbogbo tí kẹntaimu ń dá kò ní pé a ní ẹ̀fẹ́mílẹ̀ èyí tó kù tí ó ṣẹlẹ̀ pé yọ́ ma mú lọ bí ó tutù lárẹ̀ yọ́ ẹni lọ tàbí kọ́lọ̀ ó dé sí yẹn ó ti kókò kúkò mú wọ́n sì ń travel ni bí nǹkan ìṣe dénú ní wọ́n dúó ẹ̀dẹ̀dúó ń bó nìkan ẹgbẹ́ dáa lọ́wọ́ ẹgbẹ́ dúó bí kàlẹ̀ ṣe ń ẹjọ́ ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀ ẹgbẹ́ dúó tí ẹ gbọ́kọ̀ ó ti rúra tẹ́lẹ̀ tó tọ́lá tó táìmù ká wà ní ọmọ lọ lẹ̀ padà tó wáyé ní sọ̀rọ̀ mọ́ lẹ́yìn rẹ̀ sọ ibù wọ́n bá náà kọjẹ̀ ọ̀rọ̀ ẹjọ́ kí lọ́jọ́ nù ràn yà àwọn kan ti pàṣẹ iláyé pé wọ́n lọ gbà pẹ́ ńlá kaná wọ́n dé pó gúnlẹ̀ sí wọ́n ma sọ ìyàn bẹ́ wàláyà mùsùlùmí ní ẹ̀sìn sọ bẹ́ tọ́bọ́ wá di wípé wọ́n dé tí ó ti àáfúyẹ́ tí ó wá lékè lójú àgbádà wí àpò ẹ ìyà níjọ́ náà ṣùgbọ́n tó wọ́n jẹnu náà jùbà lọ ọ̀tọ̀ ní pé náà jọ àwọn èèyàn ìrà àwọn akẹ́tọ́ ń bẹ tí wọ́n bá ti ń parọ́ pé à òǹgbẹ́ ah, òǹgbẹ́ ọlọ́run yẹn lọ rí fún ọdún nínú irú omi omi gbóná kìrìkìrì yẹ́ṣù ìlújú ọlọ́run ní kò sí ojú tí ó pàdé oorun tí ó bọ̀ bí omi àti kóòtù ń góódé pàpàá ọlọ́mọdé àjíyàwó ojú gan oòrùn tàbíyàn lè bẹ́ẹ̀mù tí yóò sàlò kápẹ́tì ìgbóná lè ọlọ́ni omi tí wọ́n mọ̀ pẹ́ bá ń bẹ́ náà ná nígbà bá ń pé òǹgbẹ́ òǹgbẹ́ o yẹ́ṣù ìjò yóò ṣàwá ojú ni ojú ó máa dín lójú ẹsẹ̀ lágbègbè ọlọ́ni bí sàṣàrọ̀ kìí ṣe ń tọ́lọ́pọ̀lọ́ mọ́ sọ pé ẹ̀ṣọ́ àjù ẹ̀ lónìí mọ́tàfà débì kan afá ní anáàrù mọ́ dínú àálìlẹ́kó fẹ́ kó lè inú anáàrù mọ́ dínú àálìlẹ́kó fẹ́ kó lè inú bíbákú àásàkọ̀tún músí wà dàjú lẹ́kọ̀fẹ́rí bíbákú àásàkọ̀tún músí wà dàjú lẹ́kọ̀fẹ́rí bíbákú من بعدها حطما جهنم وغلظا من بعدها حطما ثم السعير وكل الحول في سكر ثم السعير وكل الحول في سكر ثم السعير وكل الحول في سكر ثم السعير وكل سفر لها إذا ما غلت فور تقلب لها إذا ما غلت فور تقلبهم ما بين مرتفع منها ومنحدر ما بين مرتفع منها ومنحدر ما بين مرتفع الحجر سوداء مظلمة شهوة موحشة سوداء مظلمة شهوة موحشة يهوى محرقة مسيوة سوداء مظلمة شهوة محرقة لواحة البشرين سوداء سهوى محرقة لواحة للبشر شهوى محرقة لواحة للبشر فيها سلاسل ولأغلال تجمعهم فيها سلاسل يا ويلاهم تحرق النيران عاذمهم يا ويلاهم تدرك النيران عالمهم بالموت دعوتهم بالويل دعوتهم بالموت شهوتهم من شدة الضجر بالويل دعوتهم بالموت شهوتهم من شدة الضجر بالويل دعوتهم للموت شهوتهم فيها سلاسل والأغلال تجمع فيها سلاسل والأغلال تجمعهم مع الشياطين كسرا جمع منقعر مع الشياطين كسرا جمع منقعر مع الشياطين قصرا جمع منقعر مع الشياطين قصرا جمع مرمع النار موطنها النار موطنها للكفر كلهم gbogbo ẹ bá ti ń pàdé àpọ̀mọ́ ló ń ọba láyé النار موطنها للكفر كلهم irú rẹ̀ náà wo. bíbá kú àṣàbẹ̀ والسوادة الحفر ذبابها سبعة والسوادة àjà tí ni bó ṣe wá rí ọ̀wá sókùn jù tí máa sókùn lọ inú ẹ̀já nìyàmọ̀ inú inú wà nínú ẹsẹ̀ yìí wà gbogbo ọdọọdún láì ní gbọlidé yọ́wà nínú ṣàkọ́rù irú náwó láàáyìlá àbọ̀ láti fẹ́ ọ̀rọ̀ àtòkọ́ lébò èmà tí wọ́n bẹ́ ń bí ọ̀nà yìí tí náà gẹ́gẹ́ bí mọ́là sí máa yí súyà padà tóbi ọlọ́run tóbi ọlọ́run ìdá láti fa ọ̀rọ̀ tó bá lè máa bẹ̀rẹ̀ gbòòrò tàbẹ̀rẹ̀ ní àwà mọ́ ní àdìrí ọ̀dọ́ máa bẹ̀rẹ̀ gbòòrò tàbẹ̀rẹ̀ ní àwà mọ́ ní àdìrí. báwo máa ṣe àwọn òkúta kọ́ba àwọn òkúta kọ́lọ́kọ́lọ́ yóò rú àkàlà tó bá rú ọ báyìí yóò rú ọ bọ́ láti ìsàlẹ̀ gòkè akásí tó ń bẹ lókè yóò fi nàìjíríà náà bọ̀ sáré. àti ń bẹ lókè tẹ́lẹ̀ nípa àgbájẹ́sẹ̀lẹ̀ wọ́n ní yé àsìbí ìtúgbóná jù àti bẹ́sẹ̀ tó gbé lókè náà kéré pé yé kódà àpárá kódà àpárá bí adìpọ̀ kódà àpárá bí adìpọ̀ ó kẹ́lẹ́ kó máa wò bó ya ibi tó ṣẹ̀ṣẹ̀ gbé ìlú tún lè dúdú ti ń bọ̀ tẹ́lẹ̀ lọ. Irunawo Saudawo Musulima. Saudawo Musulima tó. Ilé ìdúdú kirikiri ilé ìgbáàyè lọ múríṣà tó ń ti bẹ́ẹ̀ kìí ṣe ní téèyàn tí màá rẹ̀ ní bá dájú. ṣàdáwò orí kọ̀ọ̀tàn. iná ìgbórí kirikiri bí máa jó yẹn jòkújò làwọn àtúrò ara tó bá jó kò sí kéǹkì àtọ̀sẹ̀ tí ó tó dámà ó dúdú gbínú gbogbo tí ó wọ̀ nínú a padà dá wọn náà tẹ́mọ̀dárí jẹ̀ náà nínú wa kúrò jọ jẹ́ ìgbà àti kọmọ̀jà ọkọ̀tọ̀ wọ àfá ní tọba tún wá mọ́ pé náà jò ní sẹ́ẹ̀mì yóò ti katakata lọ inú mọ́tò èdè wọn ó wù ẹlòmí láwùwẹ̀ mọ́gùn inú rẹ̀ tí ó bá fi ilẹ̀ gan kápá yé bí ní kò lè lo èsẹ́kọ̀ tí èkú. ìyá sàlásìlò alẹ́ àwọ̀lá ló tẹ́lẹ̀ márùn-ún. ó kún ṣòkòtò mẹ́ ní ipa ẹlòmíì ní ìfúnlọ́rùn tí èyí méyì kíkí rẹ̀ ó ju òpó yìí lọ. ìyá sàlásìlò alẹ́ àwọ̀lá ló tẹ́lẹ̀ márùn-ún. kẹ́ẹ̀kú wá ṣe pé ọ̀wọ́ james bá tí èrè mú iná lò náà bó ti ẹ̀ṣẹ̀ sì ṣe kí pọ́lọ́kì ọwọ́ tó ti yá ara tí a fi sí gan ti kọ́. àwọn owó ọ̀dọ̀ wà. àwọn àtẹ̀sùn àtọ́gbogbo ìwọ́dọ̀ wà ń àwọn mẹ̀lẹ́kà tó mẹ̀ tó dùn wọn máa tì àmọ́ bẹ̀. ìyá mi làánú عفاني فيها ملائكة نعم فيها غلاب شداد من ملائكة àwọn ọ̀rọ̀ mẹ́lẹ́kà kan bẹ tọ́lọ̀ fi jiná dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀ báyìí láyà wọ́n rí شدة أقصى من الحجر ọkàn wọn lè bọ́ wọ́n ìrẹ́rìn ọkàn wọn lè jùkúta lọ kí ni wọ́n ma wá sí àfáà ní àwọn tí ń bẹnu náà ẹ̀ igbe kan tí wọ́n ma gé tí wọ́n ma gé náà ní wípé ọlọ́run bá ní mú kú o kó wá pa wọn. bìlíwẹ́lì dáwà tó bìlíwẹ́lì dáwà tó bìlí máa ń ti ṣàwà tó ń ṣe Al-Qur'an mùsùlùmí wa débi ìtumọ̀ tá a fẹ́ gbóyè nínú súrọ́tù sábà ọlọ́sọ̀rọ̀ sọ wọ́n tọ́lù ìrìnà fúnra mọ̀ àwọn tí wọ́n fi ọwọ́ ara wọn fàyàlàyé nígbà wọ́n lọ́n bá dáadó wọ́n wo náà wájú wọn báyìí wọ́n wà fèsì àwọn tí ẹ jọ́gà wọn láyé tí ẹ máa sọ pé ẹsà àbálẹ̀ láfún wá sí omi ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ọ̀gá lọ́mọ̀ sọ tọ́gà báyìí sọ́lẹ̀ kejì gan ibi yọ́yà dẹ́rù ọ̀dá tọ́lá tàbí bọ́ọ̀bá lè wọ́n sí olé lọ́wọ́ bọ́ọ̀bá jọ ẹ̀nà àwọn professorship professorship ní professor tẹ́ pé wọ́n kọ́ sí lẹ́kùn lẹ́bàá ó lẹ́kùn kínú ilẹ̀kùn awónù ọ̀bọ̀ ẹ̀rẹ́ lórí ìyọ́ pẹ̀pẹ̀pẹ̀ mástásì níbi dọ́kọ̀ olóògbà àkọ́kọ́ dọ́kọ̀ ní pùrẹ́sọ̀ ọmọ òjú ọ̀nà alìkẹ̀wọ̀n ní ìdí ní o wọ́n wá sọ gbogbo ẹ̀ níbi ẹ̀ pẹ́sù ní pín wọ́n sì máa mẹ́rin wọ́n gbà pẹ́sù kì í pín torú ń wọn mẹ́kún tí ń sún gọ́rọ̀ gbogbo ọmọ wọlé tí tó ń bọ̀ lẹ́lẹ̀ yọ náà ìjú ọ̀nà ọmọ sí wo kí pàdé mi tó bá ti dọ̀rọ̀ tàbá ti kó ní ọ́fíìsì àjọmọ̀ àdésì club club náà ni a pè fún ó sì fún ní promotion letter rẹ̀ ó fi lè lọ ó ní sọ pé ó kù stampu lásán ẹni tí ó stampu ibi tá lọ ìlọ́wà ọ́fíìsì lélẹ̀ àwọn ẹ̀nà tí àtọwọ̀ rẹ̀ owó sí inú ń bẹ lórí àwọ pé ìparun lásìlẹ̀ léyìí o ibi tó ti ń yanu lẹ́nìkan tí sọ fún pé àà ah, ah. sọ́yọ̀ kàkúrò pé àwọn sẹ́sẹ̀ wá ní mo ṣe jù bẹ́ẹ̀ lọ́gbà tèmi wọ́n gaba yìí kó ṣe kọ́ bọ́pọ́ yasa ọ̀gá ìwọ̀n ọ̀nẹ́wọ̀n yasa bẹ́ẹ̀ tó ń garun owó promotion letter letter ọ̀nà ní ọmọ bí ọba wọlé ibi tí sẹ́wọ̀n nìkan sẹ̀sẹ̀ lábọ́ ibi tí a ti bẹ̀tẹ̀ ẹ̀rẹ́ lọ sí èsù náà ní ìtàn bá wọn ọkà kò dúwẹ̀ lọ́n lábọ́ àkókè ọ̀n lábọ̀ nkè látọ́ tó ọlọ́ni ó sì gbogbo tó sí wọn àwọn tí wọ́n tatara wọn bá láyé wọ́n mọ̀ wá sọ fún àti wọ́n tàn wọn tàn náà fi gbẹ̀tàn lawla antum lakunna mu'minin ṣe wo nǹkan tẹ́ dálẹ̀ sí àrùn báyìí tí è bá sí iṣẹ́ ìtẹ́ lọ jẹ́ àdínàmọ́ wa láyé párátáwọn náà náà dáhùn wọ́n ni anáhùn sọ̀dàdìná kùmánilè òdà ìdíjá àwàlá ní kẹ mẹ́tẹ̀lẹ̀ tó ló ń bá tó di àbáyé síbẹ̀ iná nílá kẹ́ ẹ̀yìn láàkẹ́ ìbẹ̀bà tí ń sọ lẹ́yìn ọ̀lọ́ sẹ́yìn kẹ́tùmọ̀ dìsúédìwà àti rọ̀rọ̀ kẹ́tùmọ̀ dìsúédìwà bẹ́ẹ̀ sẹ́yìn fàyé dẹ́rù bá wà lẹ́mọ̀ fi bẹ́ẹ̀ gbàṣẹ́ lọ́wọ́ wa ẹmẹ́sẹ̀ wá àdífì tánàbí fi kí ọ̀rọ̀ ṣòkòtò wà láì tàbábẹ́ ẹ̀kọ́ bá bí ọdún àti ìǹkúntà abúdá lèlá kápẹ́rù ọlọ́lọ́ fẹ́ jẹ́ fárúfà ìzárọ̀ a sọ rí wọlé o ẹwà chíjẹ padà tó bá fẹ́ jẹ́rù ọlọ́un sípò ibi àbí ti sọyún lọ ibi tẹ́lò mí ìyá sí pé àkùsá ah, kí ní ọ̀rọ̀ wà ní ọdún ẹ̀fẹ́ code of dressing ní barracks àdúnnù ah, kọ́nà tí wọ́n tó níbi jẹ́fẹ́ kó dé gan wọ́n mọ́ fúrasíyàn ànàbí ti sọ àbọ̀ ah, ọjà o in kunta abúdá lèlá bọ̀tù sáà ẹsẹ́jẹ̀ kí wọ́n bá lọ díẹ̀ nípa sí bàbá náà sẹ́rí àwọn gáìtà àjọ rìn àwọn yẹn rìnà gan ju àtútù yíwọ̀n ah, in kunta abúdá lèlá sáà campus tí mo wà báyìí àwọn tó kéré jù náà ọmọ sẹ́rẹ̀tọ̀ àwọn president àgbáyé àwọn kìlíkan àgbáyé kìlíkan àgbáṣe nǹkan kan wá sáà in kun ta abu dalila kápẹ́ tó tọ́ ní fi ọlọ́run bẹ̀rẹ̀ tó tánú ọlọ́run ọwọ́ èèyàn kódà ìbí ọmọ ti fẹ́ máa fi tí mẹ́lọ́dọ̀ ọmọ dẹ́rùbọ̀ wọ́n gẹ̀rẹ̀ ọkọ̀ sọ yọ́gà bá pẹ̀lú afọ́lọ́bọ̀ ní ìwúsùn gbogbo nǹkan mo lè fi pa ilé o ẹjọ́ ẹ̀dẹ́kùn mọ́ bàbí dẹ́sẹsìn ní tí bá sí ilé iṣẹ́ ìjọba tẹ́ lọ́rùn ẹlẹ́bì dànù ẹjọ́ tó bá dẹ̀wà jẹ́ ipé iṣẹ́ ìgbàni ìgbàlọ́wọ́ mi mẹ́jọ sáré sọ fún wọn yọ torí wọn náà lólóòtọ́ ti mẹ́ láàrin wọn ọgán mẹ́lẹ̀ yìí pé wọn lò dówó pé báwọn ní sọ̀rọ̀ ẹ̀mọ̀ láyé ah. àwọn àti sọ̀rọ̀ ẹ̀mọ̀ orí tí ó ti ṣe ẹ̀mọ́ ọkọ̀ tí ó sọ àwọn tí ó tẹ̀lá nàbí sọ bírù ẹn tọ́kọ̀ yìí fi bàbá rẹ̀ lójúkọ ẹgbẹ́ kí èso kọ rẹ̀ sọ̀bátá wọ́n náà kọ́rọ̀sọ̀bá rẹ̀ lọ́wọ́ sọ̀bátá mọ́mọ́ rẹ̀ ti rẹ̀ ní èso àgbò ẹ̀yẹ ọlọ́run yẹ́yẹ́ burúkú mẹ́sì bẹ̀rẹ̀ nú àwọn èsì dúdéédé wọ́n lẹ́wọ̀ dúdéédé tí a bá wá nífi ọlọ́run rẹ̀ lẹ́mí èèyàn àdẹ̀wò ńlá ni ó ta ló ń tọ̀ tọ́tanú ọlọ́run tó sì dùn lẹ́yìn ànábì báyìí sallallahu alaihi wasallam mélòó ní a fi kèmí àti ìta fi sá wàhádà zayd ibn al ó kọ rẹ̀ rẹ̀ o bàgàdà náà kọ̀rọ̀ ní ó kọ àbátíyò sí bẹ́ o tọ̀mírù yà ló fún pronoun yà ló fún kí ló kọ Zaidu fi wọ́n bẹ̀ kìí sí òjò Zainab bintu Jash ìyá wa ọ̀dẹ Zaidu ìníyà wa influence ànàbí náà ni a fi fẹ́ hàn o bọ́ra wọn yé má Zaidu èèyàn dúdú ni white ni yáì jàmẹ́ ẹ̀mú ọwọ́ bó ṣe wà líkì ló wà ń bá ń

kò sí tí ó wù nú wọn kọ́ fẹ́ dìbìnrin kò sẹ́ tó fẹ́ bí dìbìnrin nú wọn kí ni mọ́ gbogbo obìnrin kan fẹ́sẹ́ kò sì ní ìwù kọ́ sẹ́kí ní o tẹ́ bá mọjọ́ tí inú àyà wa máa dójú ìjọba gbọ́ pé ọmọ òun fẹ́ sí àwọn ìjì ọdún ló sì lo àwọn òṣèlú ẹ̀yọ tó gbọ́ ẹ̀rì dórí ìrùn láyé àwọn pé mo wí ní ìbàdà kọ́ ma wá kọ́ ma dàfídì bá ìbàdà kòkúlò kìmọ̀ ń pọ̀lẹ̀ wọ́n sì ní ní ẹjọ́ 75 yóò tó afọ́kọ́ wà bàlọ́rùn rẹ̀ bọ́stọ̀ gbáà bóò sì yóò rẹ̀ tẹ́lẹ̀ nǹkan ò ní ẹjọ́ ọ̀lá àrùyí bọ́bá ti lọ́rọ̀ àdínẹ́bí gbogbo gbogbo obìnrin ṣe rí nù ṣúrù ló fi máa mánéjì ẹ̀nà ọlọ́run sì ti sọ wípé àwọn tẹ́ ń lọ pè lọ máa yín tẹ́ ẹ sọ́dọ̀ tẹ́kọ́rọ́ta tẹ́ ẹ ní ọmọ ìjọba yín wọ́n máa ṣe kankan tó sì tẹ̀pẹ́ ń wúyẹ́ tẹ́ láìkí wọn ni àyí fọmọ ọlọ́mọ sọ wọ́n máa pè mọ́wàá ẹ máa kó kálukú bàbá rẹ o ẹ má pèsè dùkú Muhammadu máa o gbogbo ìtẹ̀sí sọ ń tẹ̀sọ̀ ìpínlẹ̀ o àdúgbò àwọn olóòfilẹ̀ ti sọ̀dájọ́ kẹtẹ́lẹ̀ tí ṣe ìjú ọ̀bà jábọ́ lórí pé ìyàwó wọn sáré lè mánéjì ẹ̀mà orí mánéjì ẹ̀mà tó bá sì ọmọbìnrin ọ̀hún ní sì fẹ́ láti fi clear ìdájọ́ náà ti ń jára ìrìn lẹ́tẹ̀lẹ̀ wípé ọmọ tẹ́ ẹ̀ lè fẹ́ ìyàwó rẹ̀ lè tọ́ bá jẹ́ láti bàjí yín o àbí fi òsẹ́nu dẹ́gbò orí pẹ́sẹ́ ẹ̀dùn sábọ̀rọ̀ ní wípé ẹ̀wọ̀ àwọn tó ti kọ́ ọ́ ní gàgẹ́gbà owó sì parí ìjà ìrìn ànàbí sallallahu wà ló fi Zainab ah! ọ̀rọ̀ ìtò ilẹ̀ ìyá ànàbí kìí ṣe ìkọ̀rọ̀sọ́lẹ̀ lẹ́nu àánú èmi àti tàjẹ́gúnmọ̀ rẹ̀ ní sí á pípá bóò làwọn èèyàn sí ní ìkọsẹ̀ bí ọ̀rọ̀ tọ́lọ́n sí ní sígbọ́n padà ọlọ́ni sọ ọmọ pé ìwọ gan ti rò pé n tó tó pé àmọ́ sí aláì náà torí lárọ́wá ẹ̀dá kan tọ́lọ́ ń dá tó tún jọ wọn làwọn haúsá in tí ń bẹ́ ìkọkọ èrè àwúsá tó bá jẹ́ pé òun ló bí ọ̀fẹ́ èrè àwúsá kẹ́ẹ̀sọ òun kalẹ̀ báyìí pé lẹ́yìn ọ̀nà wà lẹ́ àwúsá tí ọmọ sọ́dí sọ tẹ́bẹ́ sọ fún àwúsá pé àmìrù ẹ̀rẹ́ o kò tó wẹ́ ìmọ̀ báwo sáì sí rí tó ní ìmọ̀ sọ ọ̀sẹ̀ tí ò ní alágbọ̀rọ̀sílẹ̀ lónà wọn bí ẹ sí

ṣe eh, àánú eh, tí ọbasanjọ́ yọ ẹgbẹ́ ọkà wọ ọ́fíìsì lórí fọ́tò Abacha ní gbága rẹ̀ pé à ṣe rẹ̀ jí mú kílá tó wà ní ìsìn na my ọ̀gá ẹ̀ẹ́ ọ̀gá ọdún bíbò ọlọ́run ni wọ́n wà fọ́ntí ń bẹ̀lẹ̀ sallam wà lọ fẹ́ Zainab àti sọ́f ọba látòkè sánmà bọ́ọ̀bà tó wá ráyàn tọ́ lọ rán sí Zaidu ló tún rán ó sọ̀rọ̀ ọ̀rọ̀ sí Zaidu ọkà ayàfọ́ ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ rí o ìtọ́lọ̀ tọ́rọ̀ ilẹ̀ zaidu inú ẹ̀sí ìlú ògbẹ́rin ó sì lọ máa sọ nílé ó sì kúrí zainab bí wọ́n ń jí sí ànàbí ìfún bí ẹni pé kò tí ẹ̀ jẹ́ pé nǹkan bí ẹ obìnrin tí ò rí láyé ẹwọ tẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ ní zaidu ó sì sẹ̀zámù sí páàsì a stampu ẹpa ìní dáàbò ẹnìkan nínú kú mẹ́ kí n gbógbà lórí lọ́nà kùrán lẹ́yìn àgbẹ̀bí mú ara pẹ̀lú ẹ̀mẹ́rin tó sì nídi ó kọ̀ rí ọwà ọwọ́ bẹ̀ fálàmà ọdọ̀ zaidu nínú àwátọrọ àtó mú mara tí ó mara sí gbọ́dọ̀ bá jẹ́ náà bẹ́ẹ̀ ṣáàlù jẹ́mọ́ méjì mọ́ sùúrù sùúrù lórí téèyàn kọ̀ àti sùúrù lórí téèyàn fẹ́ ìkéjì ló sì lè jù gbogbo wọn sì dáa ìtànú ọlọ́run sí ara nẹ́bì ẹ̀wọ̀ ìfókóbá àtúnpẹ̀ nìkan ní Ilab ibn Hajjaj sáàmà Ilab àmà Ilab àmà olóbi nasu ẹn tí umaru lè kúrò ní Mẹ́dínà nítorí pé ẹwà rẹ̀ in dá fìtínà ilé ìfáwọn obìn àánẹ́sùn ní ẹwà tọ́pọ́ lọ́bá di pé gbogbo obìnrin pátánù lé báyìí tí wọ́n bèèrè rí ọkọ wọn àti àlọ́rùn kó tó kò lọ́kọ̀lọ́ kì í sọ́rọ̀ oṣooṣù méjì èyí tó bá fẹ́ dápàá sọ́kọ̀ rẹ̀ ní olé sẹ́rù ní ẹwìn nasiru ah, ah, ẹ̀dàbí ẹ̀ tí ìgbẹ́ ẹgbẹ́ ni kò tí ẹ̀jọba tó bèé bí ṣẹ̀ṣẹ̀ gọ́mẹ̀tọ̀ máa dìjànú jẹ́sìrù etí ẹ̀ lásán máa wùí ẹtí létí olórosì ojú kirikiri ọwọ́ àtọ́wọ́ fi gbá àyẹ̀mù bí ìgbà tí èèyàn wà lórí jẹ̀nà ah. ah, ní àà Abi? Subhanallah. Ashhadu an la ilaha illa